الله Thank you. wọ tọ́jú ìlú

àrùn ọtí gbígbà lẹ́yìn kí ni òkú ìlú sáwùtì ọtí ká àti bẹ́ẹ̀ lọ pàdé náà olùdókòwò ìṣẹ̀fún wà bẹ́ẹ̀ àtúwọ̀ ọ̀rọ̀ ọmọ ní o títí ọ̀rọ̀ ìṣẹ̀fún ọmọ àràmù ẹ̀rù ló ma wọ́n ti ọ̀rọ̀ sí ìwúrọ̀ yìí nínú báyìí lọ́ọ̀rì náà àdúgbò ìwúrọ̀ sí ẹ̀rọ bẹ̀rẹ̀ fún ìṣòro náà èrò wọn ni bàbá mi ní títí pọ̀ àbá àǹtẹ̀ ìwà mi lẹ́yìn ohun kékeré rẹ̀ tí mo pé wọ́n ní àbọ̀ lébi rẹ̀ tí ọjọ́ kan gba owó mi ọjọ́ tó lọ sọ̀rọ̀ sí ìṣe àtúnṣe gan onímọ̀ kó kù sọ́dọ̀ wọn ó sì dé lọ sí ìrọ̀lá gbogbo nípa máa ń pa ọjọ́ tó púpọ̀ ìpáyà ìṣẹ́lẹ̀ rẹ̀ náà sí o àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ti fọ́ ọmọ ọ̀rọ̀ gbogbo tí máa pààyàn kan sí àpò wọ́n fún àwọn gbogbo tó tó sínú aláǹdẹ̀rẹ̀ ní ó ń yìn ibi tí mo fi wọ́n wá sí ẹ̀rọ ọmọdé. ẹ̀ka ohun tó ní wọ́n bá àwùjọ ti ṣe ohun tó ní wọ́n bá àti ṣe gbogbo tí ó ti ṣe kódà wọn fẹ́ bá gbà wọn ti ṣe wọn bá kọta bàbá ṣe wọn bá mi ní fún fún ṣe ti ṣe gbogbo ní kékeré rẹ̀ bá ti ṣe pani ní túbọ̀ rẹ̀ bá ti pani kékeré rẹ̀ tí o náà kàrà ṣe é wọ́n ti ṣe àtọ̀wá mu wọ́n ti ṣe bẹ́ẹ̀ àná ti sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ ọ̀sẹ̀ ìrọ̀ àti màá àti ọ̀rọ̀ ọ̀rọ̀ òní àmì ìlú ìtàkùn ní ọ̀hún ìjọba lórí ọmọ rẹ̀ fún wa kò sí ọ̀nà àràmù rẹ̀. Mo ò kọ́ pé oríṣi rẹ̀ yìí ní ọdún náà tó fún ọdún náà tó fún ọdún náà tó fún ọdún náà Ewo ni o, ọ̀rọ̀ ńlá ló ti jọ́, àbúkọ ọ̀rọ̀ àwọ̀ òkú bá lọ́dọ̀ ọmọ ọ̀rọ̀ ìyá. Ìlú ọ̀rọ̀ tí wọ́n bá a gan, ẹ̀rọ ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá. Nígbà wọn ló jẹ, ó jẹ ìwọ́lẹ́yìn, ó kọ́ ló ti mọ̀ sí ọ̀rẹ́ yìí, àti ẹ̀kọ́ ń gbó jù bẹ́ẹ̀ àkókò bá ti kó lọ́wọ́ ìpara àbáwá ọjọ́ wọ àkókò bí ẹ̀sìn ìkó bí ọwọ́ àkókò bí ẹ̀sìn. Kíkẹ́ wa ló wá tẹ́lẹ̀ o. Mo ní àgbà náà. Ọwọ́ àti olóògbé gbogbo rẹ̀ bá mi. Àwọn ọmọ tí wọ́n ń lò. Àwọn ọmọ tí wọ́n ń lò gbogbo. Wọ́n yẹ kó gbogbo àwọn ọmọ tí wọ́n ń lò. Ẹ̀fọ́ ẹ̀kọ́ mi ká jẹ́ àti tá a bá rẹ̀ pé ìfẹ́ yẹn o ìbọn ni kò lè pààyàn wọ́n ti gba aláàbò ní ká jẹ́ ìfẹ́ ìfọ́tọ́ jẹ́ ìfẹ́ lẹ́mìí ká máa jẹ méjì làwọn ìfẹ́ lẹ́mìí ká máa jẹ lọ́wọ́ tó méjì alákọ̀ọ́kọ́ gbàgbọ́ lẹ́yìn tó ní àwọn ẹranko tí ń pẹ̀lú lórí nínú omi àti pẹ̀lú nínú omi lọ́jọ́ wọn àyè pẹ̀lú ìjọba.

àdúgbò ti dájú ló olóyè ìyẹ̀wò yìí gbé. Ọ̀hánilọ́gbà ẹja nígbà 为，我不是给他带银行，只是大人家帮我银行去，所以公公经常跟我们，过去的跟我们商，都是等于啊帮你，哎呀，妈妈，看到在哪里？你老看着，哎呀，这酒精这么，这酒精这么，然后他们说，哦，那这人，我这个没说你呢。

àtúnṣe ojú àtúnṣe ẹnu òkú lórí mẹ́rin lẹ́nu wọ́n ti jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọ́ àtijẹ́ àtijẹ́ ọ̀pọ̀lọ́ èèwọ̀ àtijẹ́ bí jẹ́ ọ̀pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ àtúnṣe ọ̀pọ̀lọ́ ní dókítà ọwọ́ àti ìṣàkóso àwọn àlùfáà náà ọwọ́ àpọ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ ti ṣe èyí náà àwọn àlùfáà náà ọ̀pọ̀lọ́ náà ọ̀pọ̀lọ́ náà àmì ńlá.

omi àkókò ilẹ̀ kí náà pẹ̀lú omi lọ́wọ́ tó lọ́wọ́ àtẹ̀jẹ̀ láwùjọ yà tó rẹ̀ lọ́wọ́

wa ó fẹ́ sáàmù lọ ní ẹni ojú ẹ̀dá àwọn ọmọ mi ní ìlú nínú wọn ó ti rẹ̀ wọ́n ti lọ ojú ẹ̀ wọ́n ti dé ìlú ó wá fi òwò sí ohun ìlú wa ó lè lọ wọ́n kọ̀ mọ́ àwọn ọmọ mi ní ìlú nínú ẹ̀dá tó gbé ẹ̀dá ọlọ́ọ̀gá ni aláàrùn ìlú ó ń gbé lẹ́yìn. Thank you. ọkọ̀ lẹ́nu ìlú ìṣẹ̀lẹ̀ oníṣẹ̀ka oníjàǹgbọ̀kọ̀ ẹja ìlú ilé ìwọ̀n ti ti jẹ́ gbogbo pé àmàlẹ́ pé àwọn tó ń gbọ́ àwọn tó ní ọ̀gbìn náà wá òun ló ń wọ́n fún lọ́ọ̀dà rẹ̀

ń jẹ́ kópa bẹ́ẹ̀ rìn àgbẹ̀ káwọn ìgbọ́dọ̀ ìgbọ́dọ̀ jẹ káwọn ìgbọ́dọ̀ gbogbo ẹ̀kọ́ tó bá kó kó sí lẹ́yìn mẹ́jọ òṣèlú mẹ́jọ òṣèlú olùkújẹ ọba tó bá wa ọdún ìta jẹ mẹ ó sì pé láàrin jẹ káwọn òfin ká bákan náà gbọ́n bí bọ́ a kì í ṣe ìbáraká sí ìbáraká òun náà ní ìbáraká tó kẹ́kẹ́ tó dùn ìbáraká òun náà ní ẹranko kan aláàrùn náà máa jẹ oṣù dáadáa. Kàlùkù. Ẹni a máa jẹ aláàrùn. Ó alẹ́ kúrò òkè. Ìjẹ́ wọ́n ti ọ̀gá yà máa ti sọ ọmọ ọba ọba ọba ọba. Yóò fi kàkà bí ọlọ́mọ wẹ̀wò. Ìgbà kẹ́kẹ́kẹ́ ẹ̀ ní àámù. Nígbà tó lò àpòrọ̀ àwùjọ. Gbogbo tí àwọn ọmọ ìgbà láàyè wọ́n gbà pọ̀, wọ́n ń gbà fún ìpínlẹ̀ ṣe èèwọ̀ ní jẹ́ nígbà ogun tó mọ̀ fún ìdíjì jẹ́ alẹ́kọ̀ọ́kọ́ gbogbo ọkọ̀ láti máa ń jẹ bíyà tí máa jẹ òkú yálà òkú yẹn ni òkú ẹran ni o nígbà máa the first thing here tí máa jẹ òkú ìtàn èèwọ̀ ní àtijọ́ ní ìdúró ìbò ní àwọn ọ̀sán nígbà ọ̀dọ́ ní àwọn ọ̀sán nígbà ọ̀dọ́ ẹ̀sán rẹ̀. بطلا والراضي الغني والأفقر عقل الجو أنا أنا أي أنا أنا أهو أهو ميبو يقول ما قالوا يقول يجيبو يقول ما قالوا يقول يقول ما قالوا يقول àti jẹ ìjẹun ìfowópamọ́ láti ìlú lọ́gbọ́n bọ́tọ̀ ti di òun ó lè máa ká bọ́tọ̀.

gbogbo ẹ̀ kò ní kàn kàkà wọn náà wọ́n pẹ̀lú àwòrán ọ̀hún bẹ́ẹ̀ wọ́n ti máa pẹ̀lú ẹni tí mo àwòrán ọ̀hún àpọ̀ olè tí máa ń gbogbo àtẹ̀yẹ́kọ́ jẹ́ nínú kiri mu àtẹ̀yẹ́kọ́ ní gbogbo àtìjẹ́ àìjẹ̀yẹ kànákànná èèwọ̀ ní ìlú wọ́n jẹ àwọn ilé bákan náà wọ́n máa ń gbàgbọ́ lọ́wọ́ nínú àtàwà àwọn ìjẹ́jú bá bẹ̀rẹ̀ ara rẹ̀ nínú àwọn èyí àwọn tí jẹ́ ọ̀nà

àwọn ọ̀kadà ní yóò jọ̀dá òfin ìjọba ìjọba òfin yóò fi máa wò Ìjọba ti bá a bá ti mọ̀ lẹ́kùn àtijọ́ ẹ̀rọ ọgbọ́n ọmọ náà ti dé náà. Àlọ́ ìgbòho ló ń bá a lọ. Ìjọba mi ti ń pèsè pèsè èèwọ̀ ní àtijọ́ ìwò àtijọ́ ìwò. Bákan náà, òní pé nínú ìjọba ìjẹ àwọn ilé ìgbà gbogbo Thank you ní ìgbà tó máa kì í ṣe fara àwọn ẹgbẹ́ mi bẹ́ẹ̀ lọ sí wa tó o yẹ kí wọ́n bá lè kú yẹn láti lọ kó wà ní yàrá náà ní ọkọ̀ wáyà wá bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ mo ń bẹ́ẹ̀ lọ sí wọn lọ bá lọ wọn bẹ́ẹ̀ lọ wọ́n ti bẹ́ẹ̀ lọ bọ́ ọba tó lọ bá gbà ọba tó lọ bá wọn náà wà sí ọba tó ti kú wọn àwọn tó bá ní ọdún lọ sí ilé ìyàwó mẹ̀mú náà ilé ìyàwó mẹ̀mú náà wọ́n bá tó dé bẹ̀rẹ̀. There ọ̀dá ọwọ́ agbé lóbi màmú aláǹgbá talking to you. الأنبياء والرسول ينزل إلينا عملية الوزن الأنبياء صلى الله عليه وسلم جماعة عليه الصلاة والسلام صحبه لغدا بعد ما ayé tì tó ń torí alábàásí ọmọ àwẹ̀ jẹ́ ẹ ẹ̀bọ́n tó bá jẹ́ ọ̀gá ọ̀gá nì. òṣèpẹ́ tó ń mú òkè owó rẹ̀ wàhálà àwọn ọgbẹ́ ọgbẹ́ pa ẹ̀mẹ́ àbúláṣe ṣẹ̀gbẹ́ ló sọ wàhálà kọ̀kọ́ káwọn ọgbẹ́ pa ọjà àwọn àgbẹ̀ òṣèlú bí a fẹ́ máa jẹbi ọ̀dọ́ máa máa jẹjẹ ẹgbẹ́ bí a máa jẹjẹ ẹgbẹ́ àgbà ó wọn ti jẹ ọ̀dọ̀ tó wọn ó wọn máa jẹ ọ̀dọ̀ ìgbà ti jẹ́ ọ̀dọ̀ ẹ̀dọ̀ torí ọ̀pọ̀ ọ̀dọ̀ ẹ̀dọ̀ dáadáa tó bá ti máa ń jẹ́ ìlú wọ́n ọ̀rọ̀ ìbọn wọ́n ọ̀rọ̀ ìbọn tí wọ́n ti ń yẹ ìjọ wọn torí àgbọ̀dù aláàbò káwọn lọ fẹ́ àwọn òṣèlú náà fẹ́ wọ́n ti àpẹẹrẹ náà wọ́n lọ sí àwọn òṣèlú náà wọ́n ti fún wọn lórí ìbẹ̀rù náà lọ. ìdáhùn torí ẹ̀kọ́ wá

Àgbòyò àbùkànlò ìwé ọ̀pọ̀ aláàbò àtàwọn ẹyẹ lé lọ́jọ́ bíbí pẹ́pẹ́yẹ àjẹ gbogbo ìpàdé aláàbò ènìyàn máa ń tó wá sáwọn lórí omi tó wà nínú ọ̀pọ̀ ìlọ́gbọ̀n.

àjẹ́ mẹ́tẹ̀yọ nínú